fm one oh five point nine òkè téńté tábìlì ló wà ẹ máa gbádùn àǹṣó. fún ayé tí bàjẹ́ sí ẹ orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí orí ló yọ mí. orí adé tó gẹṣin lẹ ló kọrin mú wọn ojú ẹni máa láre tó a rí ọnu ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayò wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó díjú ẹnìkan ṣó orí ẹni ló lè lágbo ayé já ọdún bá kú orí ló yọ mí nílùú kìlọ̀pẹ̀ orí orí o orí ló yọ mí. orí ló bá mi ṣe orí ló yọ mí. orí ló yọ mí. orí ló bá mi ṣe nínú ọ̀fìn ayé tí bàjẹ́ sí orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé tí bàjẹ́ sí. orílẹ̀ yá fi ń la bóyá orí làpapọ̀ àpapọ̀ ìṣàsílẹ̀ bá ní iṣẹ́ nínú ọ̀fìn nínú ọ̀fìn ayé ti bàjẹ́ sí orí ló yọ bí ó bá ní iṣẹ́ nínú orogún ayé ti bàjẹ́ sí orí ló yọ mí orí ló bá mi ṣe. Ee, orí ló yọ mí. Orí ló yọ mí. Ee, orí ló bá mi ṣe. Bí wọ́n fi ayé tí bájú sí mi. Orí ló bá mi ṣe. Nínú rògbòdìyàn ayé tí bájú sí. Orí ló yọ mí. Orí ló bá mi ṣe. Ee, orí ló yọ mí. Orí ló yọ mí. Ee. kalẹ́ o ẹ kalẹ́ kù sinmi lẹ́nu lẹ́ẹ̀kan sí ká kíra wa pé a kú àlàjá ọdún happy new year. orí ẹni là máa bọ̀ àpèrè. fresh one oh five point nine fm ilé orin nìbàdàn làwọn. orí orí orí ló bá mi ṣe orí ló bá mi ṣe àyà kí n sì fi àsìkò yìí kí gbogbo gbogbo ọmọ Ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi. ayé ti bàjẹ́ sí ẹ̀ orí ló bá mi ṣe nínú rògbòdìyàn ayé. ó kí wa pé a kú ìdílé bàbá ṣe máa ń pè wọ́n bá mi. ilẹ̀ ló mi o ayé ò fẹ́ ní fọ̀rọ̀ ayé ayé wọ́n fẹ́ kí ijó àjùmọ̀jó di ijó ẹnìkan ṣó orí ẹni ló mú ni labo ayé já ọdún. kọ́lọ́run bá a gbà bọ́ wọn. yomi mo forí lu kìlọ̀pẹ̀ orí orí o. iwájú tán dojú kọ á o ẹ̀yìn tán sì fi sílẹ̀ náà ò ní bàjẹ́. orí lórí lóyọ̀ mi orí lóyọ̀ mi orí lóyọ̀ ṣe nínú ọ̀fìn ayé tí ń bàjẹ́ sí orí lọ. ṣèkìṣèkì máa mì ibú owó ajé ògúngú nísọ̀rọ̀ bí o bá wà ilẹ̀ rẹ bàbá. orí orí orí ló bá mi ṣe orí mi àpè orí mi àpè sọ. gbogbo wa pátá. orí làpapọ̀ ṣàn sílẹ̀ bá mi fún ṣe. ńlá kú ajé ògúngún ní sọ. inú oró nínú ayẹ ti bájì sí. kábíyèsí ìsìpẹ́rà majesty. ló bá mi ṣe ee orí ló yọ mí. ọba sálẹ̀ o. orí ló yọ mí. adétúnjì. orí ló bá mi ṣe inú ọ̀fìn. kábíyèsí ń bẹ báwa ilẹ̀ rẹ̀. orí bá aláṣẹ àti ìgbìmọ̀ Fresh FM Nigeria. là ń kí gbogbo mọ̀lẹ́bí gbogbo ará àbàdàn pátápátá gbogbo ọmọ ìbàdàn nílé lóko lódò lẹ́yìn odi kí gbogbo wa pé a kó ara fẹ́ra kù. bá a mi ayé tí. Ah, àwọn máa fẹ́ràn ayé fẹ́lẹ́ o. orí ló yọ ohun ojú rí ẹnu. sífàsìkò yìí kí olórí náà láàfin màmá. ojú rí ẹnu ò lè sọ. kó àtẹ̀mọ́ra o. orí ló yọ mí o orí ló yọ. ọlọ́run á dúró tì yín. orí ẹni. ẹ̀rù ní bà yín. orí ẹni làbàbọ̀ àpèsè. àpèpọ̀ ẹlẹ́dàá ni orí òòrè bá mi ṣe. ajé ògúngúnnísọ. ṣé orí ló yọ ọ̀hún rí ló yọ orí ló yọ ọ̀hún orí ló bá mi ṣe nínú ọ̀fun ayé ti. ajé orí ló bá mi ṣe. ilé mi ṣòde o. òjìyàn ayé ti bá jì sí orí ló yọ ọ̀hún ògúngún ní sọ ó yá àfọ̀dẹ̀mí sọ̀nà. ní màlárí tó a rí ọ̀nà ajé ògúngún ní sọ kábíyèsí bí ẹ bá wà ilẹ̀ rí ó dàárọ̀. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo apẹ́ káàbọ̀ oh, oh. sórí ètò wa ọpẹ́yẹmí akú àlàjá ọdún ọba òkè ajé ẹ ṣe púpọ̀ rẹ̀ láyé. yínká ayéfẹ́lẹ́ lorúkọ tèmi fresh one oh five point nine fm ilé orin challenge nìbàdàn ẹ̀ka ta pàpàpà lọ sí abala àkọ́kọ́ ẹ béèrè wípé ta lè rí kan. zero eight zero three two three two one zero five nine zero eight zero seven seven seven seven one zero five nine. èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí. ta lè rí kan o ẹ kalẹ o. ẹ lọ ẹ kalẹ mà. ẹ kalẹ mi lè rí kan o. kí lè rí yín kí lorúkọ yín bó lẹ ti ń pè é ẹ̀rí mi ló jẹ́ lórí ọmọ mi ọmọ mi ọmọ ọdún márùn-ún kọ́lọ̀ ò ta pamọ́ mi lọ́wọ́ tó jẹ́ kí n sọ́jú ayọ̀ orúkọ lọ́wọ́ rẹ o hmm. orúkọ lọ́dọ̀ ọlọ́ ẹ̀rí kàn mí o. àdùpẹ́ kí ló ṣe ọmọ náà. Ah, bàbá ló pọmọ mi lọ́bọ̀ lọ ọmọ hmm? mi ò lè sọ̀rọ̀ kọ́lé ọmọ ọdún márùn-ún àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run báyìí kó ti rìn ó ti sọ̀rọ̀ ìgbà kan mọ́ mọ́ mi mọ́ ọmọ mi sọ́dọ̀ ẹ̀rí kan ní o. olúwa ṣeun olúwa ṣeun. èmi lè rí kan èmi lè rí kan sẹ́ èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. ta lè rí kan o ẹ̀lọ́ ẹ̀ka alẹ́ o. ẹ̀ka alẹ́ sa o. orúkọ yín níbo lẹ ti ń pè wá. ṣèyàn bá dé adébáyọ̀ láti adámọ́wá ìdí ọ̀yà. ẹ̀ka alẹ́. yẹ sáà ẹ̀rí kàn ẹ̀rí kàn mí nítorí pé èmi aya àti àwọn ọmọ mi a ọdún tuntun láyọ̀ pẹ̀lú ìdùnnú àti ayọ̀ àdẹ̀ṣe àdúpàdé olúwa o. alihamudulilayi. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello ẹ kalẹ́ o ẹ ká lẹ́mọ̀ yanimasa ló ń tọ̀ látọ̀yọ́ o first time caller ni o. ee eh, adúpẹ́. ìkìlẹ̀ rí tọ̀ o. kílẹ̀ rí yín mà. ẹ̀rí mi ni pé mi àtàwọn ọmọ mi wà láyé wà láyé wà láyé àtàláfíà. alihamudulilayi ìmọ̀tọ́ òṣè lórí ayé wa o. adúpẹ́ lọ́wọ́ ọlọ́run. ẹ bá mi kí yóò bí o. màá jíṣẹ́. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. èmi lè rí kan èmi lè rí kan. hello hello sir. ẹ kalẹ o yes ma. yes sir. orúkọ yín wọlé tó ń pè é. ẹ̀rí kan mi o mi ti fàṣìz mi látọ̀yọ́ o. ok ẹ̀rí kan yín. bẹ́ẹ̀ni mo ti pé ní august wọ́n ṣe operation fún mi ọlọ́run sì ní kí n bá lọ o. àdúpẹ́. operation appendix àdúpẹ́. èmi èmi kan èmi lè kan èmi lè kan sẹ́ èmi lè kan èmi lè kan èmi lè kan èmi lè kan. hello hello sir ẹ kálẹ́ sir. ẹ kálẹ́ sir orúkọ yín níbo lẹ ti ń pè wá. apálàjọ ọdún ìyá àfẹ yádéjì ní láti àpẹtẹ o. láti àpẹtẹ ẹ̀rí kan yín sí mà. a olúwa ṣe ṣe ṣe ṣe nánà ayé mi o. olúwa ṣeun. ọlọ́run ògbógun mi lọ gbólógbó ya two thousand and twenty one tilé hmm. tilé tọmọtọmọ tọkọtọkọ. àdúpẹ́ ẹ àtàlàáfíà bùtàkùtẹ tí sátani ń jẹ ogun ọrùn òde ń sínú rẹ orí mi ò gbàgbọdẹ tọmọtọmọ tọkọtọkọ mọ mo ti máa mo ti hello. hello. ẹ kalẹ́ sá o. èmi lè rí kan o. orúkọ yín níbo lẹ ti ń pè wá. ọlọ́run dáàbò orí yọmí. láti. ọlọ́run dáàbò orí yọmí. láti orí láti ọlọ́run dáàbò ẹ orí ọmọ ló ń sọ̀rọ̀. ok ọya ẹ̀rí kan yìí. adúpẹ́ yìí pé arọ́dún ayọ̀ èmi àtàwọn ọmọ àti ìyàwó àtẹ̀bí àtàrà o. olúwa ṣe. ojú wa tó rí tọdún náà ni ó tọdún tó ń bọ̀ láṣẹ ìdúrà rẹ o. àmín àmín. yẹsà. adúpẹ́. èmi lè kan o èmi lè kan o èmi lè kan o èmi lè kan sẹ́ lọ́dún tá a wà yìí. hello. hello. ẹ kalẹ́ sà. ẹ kalẹ́ o. orúkọ yín. dókítà Ayéfẹ́lẹ́ orúkọ mi ni májẹ̀kódùnmí Ọlátúnjí. bàbá májẹ̀kódùnmí. ò ń pè yín láti ológun ẹrú. ok sir. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún èmi àti ẹbí mi láti eré ọdún two thousand and twenty-two. Hmm. mo dúpẹ́ pé o mú wa la ọdún náà já. mo dẹ̀ dúpẹ́ fún oògùn tí ó ṣẹ́ nínú ayé mi nínú ọdún two thousand and twenty-one. Hmm ọpẹ́ yẹ mí o ọpẹ́ yẹ gbogbo ẹbí mi ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ lọ́dún tá a wà yìí. ta lẹ́rìí kan o ẹ kalẹ́. ìlú ẹ kalẹ́. ta lẹ́rìí kan orúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. láti àǹfààní ẹ. láti. àǹfààní àǹfààní. ẹ yí rédíò yín lẹ̀. ẹ kalẹ́. ẹ yí rédíò yín lẹ̀. ẹ̀lú ẹ̀lú ẹ̀lú ẹ̀lú. ẹ ti wà ń bẹ̀. ẹ kalẹ́. ẹ kalẹ́ à ń gbọ́ yín. láti ọ̀rẹ́ lókèjì ni àdìwá lókèjì máa o. ẹ máa sọ̀rọ̀ yín lọ à ń yín. ní last year. bẹ́ẹ̀ni. àìmọye ti sílẹ̀ sí àmú. Hmm. mo ní pé kó yìnbọn tó ara ló gba ọmọ tó lọ́wọ́. Ẹlẹ́rìí kan èmi lẹ́rìí kan èmi lẹ́rìí kan sẹ́ lọ́dún tá a wà yìí èmi lẹ́rìí kan èmi lẹ́rìí. Hello. Hello ẹ kalẹ́. Ẹ kalẹ́ mà o. Yàrá tọ̀. Orúkọ yín níbo la ti ń pè wá mà? Orúkọ mi ni mi kò fọlá lẹ́kọ̀ọ́ láti Adéjà. Ẹ yí rédíò yín lẹ̀. Yes sir ọ̀yá ọ̀yá ọ̀yá ẹ̀rí kan yìí. mo dúpẹ́ pé bó ṣe lè tó lórílẹ̀‐èdè nàìjíríà kò lè ní àjẹ́ máa bí mi hmm. mo dúpẹ́ gan-an hmm. bí mo ṣe máa ń gbọ́ program tó ọlọ́run jẹ́ kí n fara mi di opó hmm. lẹ́sù gba nǹkan mo dúpẹ́ ọlọ́run bọ̀ ní ẹbí mi. ṣé èsì pé wàá gba nǹkan opó láì ṣopó. mi ò gbá rí. ọjọ́ tó le gan-an tó ṣe níbi láéláé mo kí o pípé orí o. ọlọ́run sì ní í ṣe yín ló pọ̀ sàn gan. àmì jésù. èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan èmi lè rí kan. hello. ẹ kalẹ o. ẹ kalẹ sa orúkọ yín níbo lẹ ti ń pèsè. ẹ kó ètò láti liberty ni o. ok orúkọ yín sà. mo dúpẹ́ pé mo ti ẹ̀ wọlé lálẹ́ kí lorúkọ yín. tí mo ti bá olórí oko gbàǹjọ fálódé lórúkọ mi. ok ẹ̀rí kan yín sà. ẹ̀rí kan mi mo dúpẹ́ ní ọwọ́ ọlọ́run. kí lè rí yín sà mo jẹ́ onírìn àjò tí mo máa ń lọ sàǹfàrà bọ̀ inú ọdún yìí ìrìn àjò yẹn pọ̀ the last one tí mo máa lọ ní on twenty four iléṣà ni mo tiẹ̀ fẹ́ lọ gbà tí mo máa dé ibi kòkó house yẹn ni mo lásìkò lórí ọ̀kadà mo dúpẹ́ pé kò mẹ́mu mi lọ àdúpẹ́ lọ́wọ́ náà mo wà lórí ìdùbúlẹ̀ láti láti ṣe láti pop fún mi ṣùgbọ́n mo dúpẹ́ ọlọ́run àfún alálàáfíà nínú ọdún yẹn ọlọ́run àṣẹ ọlọ́run jẹ́ kí n bá lọ́run. àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. mo fògo fún ọlọ́run rẹ̀ dúpẹ́ lórí iléeṣẹ́ yín náà. àdúpẹ́. lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan sẹ́ lọ́dún tá a wà yìí. èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan èmi lẹ́rí kan. ẹ yí rédíò yín lẹ̀. ẹ yí rédíò yín lẹ̀ kalẹ̀ àti kúrò ń bẹ̀ kálẹ̀ omi sayéfẹ́lẹ́. yes sir orúkọ yín níbo lẹ ti ń pè. orúkọ mi ni stephen fọlárin látàdọ́gba. ok ẹ̀rí kan yìí. ẹ̀rí kan mi ẹ̀rí lákàn mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lórí ilé mi lórí ìdílé mi o olùkọ́lọ́ mi sọmọ mi àti ìyàwó mi lọlé ọdún wọn dẹ̀dẹ̀ láyé àtàláfíà dúpẹ́ lọ́wọ́ lọ mo dẹ̀ dúpẹ́ lórí iléeṣẹ́ ayéfẹ́rẹ́ náà pé ń dùn wá ní ògbà kó à rí gbọ́ gbogbo ògbà kò dẹ̀ kúrò lórí afẹ́fẹ́ àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ bá mi kí mi ta iye obì àti lúmọ̀ọ́ká pìrìsẹ́ńtà ń gbádùn wọn dáadáa o. àwọn náà ń gbọ́ ẹ Without strong watchdog institutions, impunity becomes the very foundation upon which systems of corruption are built. And people's indifference is the best breeding ground for corruption to grow. Thus, the very reason though, your state government is ready to fight all forms of corruption to a standstill through the establishment of the Oyo State Anti-Corruption Agency, Oyaka. Yes, we must all speak out when public funds are diverted to personal pockets, even through fake government receipts and tickets. When contracts awarded are not done at all or only completed printed on paper after the release of fund. Speak out! When favoritism is celebrated above hard work and right, when you're threatened or victimized for refusing to take or give bribe, speak out! If you discover any unlawful act in any government ministries, departments, and agencies, speak out by contacting the Oyo State Anti Corruption Agency, Oyaka, with your petitions at Portal 473 Fajimi Street, Agodi, Ibadan. Note, petition must be evidence based and no anonymous petitioners. It's, it's no, no tolerance, tolerance for any form of corrupt practice citizens in Oyo State. This message is sponsored by the Oyo State Anti-Corruption Agency, Oyaka. makanaki makanaki <laughs> mo ṣe àmọ̀ díẹ̀ tó fi gbé tọ́pù rò ní. gbèrú nìkan kọ kọ́dà mo tún fa sọ́sẹ̀sì lọ. kání tẹ́lẹ̀ ni n ti pààrọ̀ fóònù bíi ẹ̀mẹ́fà wo fóònù rí ó dúró kori ni. bẹ́ẹ̀ni o ojúlówó ṣe fífẹ́ bu gèje top success ní kò máa rò nípa rẹ̀ tó o bá fojúlówó fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọlọ́kùn ọ̀jọ̀kan lẹ́dínwó jùlọ tẹlifíṣàn gbẹ̀dútọ́ milẹ̀ títì fìríjì iye kọ̀ndísánà wọ́sí masínì àti gbogbo èlò létí lónà pátá bíbalọ́ọ̀bà ní top success tó fi máwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́ kọ́lọ́kọ́mù àti laptop bọ́ọ̀sì sì rajà lọ́mọ fẹ̀bù kàbìtì ṣèfàjẹ́ má sì gbàgbé o lè ra fóònù pẹ̀lú ìdá ọgbà péré tí fóònù ó sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ tó sì máa san yòókù díẹ̀ díẹ̀ díẹ̀ ìwọ náà kà sí top sources ní woro roundabout ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ ecobank lójú ọ̀nà tó lọ sí ring road challenge ìbàdàn àtúwọ̀ alájẹ́ send cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mẹ́ka care building kún elizabeth mọ́kọ́lá àti nínú ilé epo total grace mọ́kọ́lá ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight aid o sì lè kàn sí topsources.ng. Ah, mama junior why you dey cry like small pikin na workplace discrimination dem no promote me because i be woman eh ah, you no show dem your certificate i no get certificate and ah, you for go get certificate na okay go school go get your certificate now e don too late which school go accept me now ah ah mama junior i know the school wey go accept you center for external programs and preliminary studies in conjunction with the department of english studies taiso larin university of education ijagun ogun state dey admit candidates for certificate and diploma courses in theatre film and media study for 2021-2022 academic session. wetin be di qualification? five credit pass for teachers grade two or four or five credit wey go include english language english literature for waye gce or neco at one or two cities. special consideration dey for mature candidates like you wey don dey work for art and culture tey tey. i go wakala log on to my.tasweb.edu.ng to apply na seven thousand five hundred naira for certificate courses and ten thousand naira for diploma courses láti kàwé lókè òkun ẹni tó mọ̀nà ní ká tẹ̀lé edu consult ló ń léwájú ẹ̀hẹ́n gbogbo ẹni tó fẹ́ kàwé lókè òkun pàápàá jùlọ níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé USA Canada Ukraine àti láwọn northern European universities bíi Finland Norway Sweden Ireland United Kingdom àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó dẹ̀ jẹ́ lórílẹ̀‐èdè Mauritius ẹ̀yẹn ṣá ti máa bọ̀ ní edu consult láti mọ ojúlẹ̀jà bí àlàyé yóò ṣe wá sí ìmúṣẹ ọ̀pọ̀ tó ti gba ọ̀dọ́ wa kọjá ni wọ́n ń kọrin ọpẹ́ torí pé kọ́kọ́rọ́ tó ṣílẹ̀kùn àti kàwé lókè òkun ọwọ́ edu consult ló wà Educonsult Privacy Akalẹ̀ sí Educonsult Communication House Fast Fast Junction Old Ife Road Ìbàdàn tàbí ní Ashi Annex LOA Court Ashibodija Junction Bashorun Ìbàdàn. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ máa pè zero eight one three five four three zero three eight two website www.educonsult.org pẹ̀lú Educonsult Privacy láti kàwé lókè òkun ìrọ̀rùn ló máa jẹ́. náà ṣe jẹ́ kí n pin pé a kò sinmi lẹ́nu ìsinmi àkọ́kọ́ nínú 2022 ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé lágbára ọlọ́run n ta fẹ́ gbọ́ lálẹ́ yìí eh, ìkànnù ẹ lè má fẹ́ jọ ẹlòmíì lójú ṣùgbọ́n ojú tèmi fi wò ọ̀tọ̀ ni ẹ jẹ́ kí bọ̀dá yẹn kọ́kọ́ máa bọ̀ ẹ̀yin ẹ wá sápá bẹ́ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kí ẹ bá mi ránṣẹ́ pé àwọn èèyàn kí wọ́n darapọ̀ mọ́ wa láti gbọ́ ètò yìí lálẹ́ yìí arábìnrin kan wà nínú stúdíò pẹ̀lú wa ń bí èyí tó ṣẹlẹ̀ sí wọn ṣòro gbàgbọ́ àfìgbà tí wọ́n mú newspaper ọdún yẹn tí wọ́n fi hàn mí lèmi náà tó gbàgbọ́ ṣùgbọ́n àwọn bí ọ̀rọ̀ yẹn gan ṣe rìn ìgbà tí wọ́n á ní kéèyàn wá jẹ sàrà àti èèyàn lọ́jọ́ wọnú ni wọn kúkú ní ká mówó wá àwọn làwọn fẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni ṣùgbọ́n ní tí wọ́n gbé wá ní alẹ́ yìí àti ah, gbọ́ tẹni tó ti kú tó padà jí lóríṣiríṣi ṣùgbọ́n tí wọ́n gbé wá lálẹ́ yìí ìjẹ́lẹ̀ eh, eh, eh, lè gbàgbọ́ wípé kán sin èèyàn lóòyẹ̀ láàyè kán wá fi bi orí nìkan sílẹ̀ kóńtọ̀hún sì wà nínú ilẹ̀ bẹ́ẹ̀ fún ọ̀sẹ̀ méjì nínú igbó kóńtọ̀hún wa máa jẹ ìrà mud yẹ̀pẹ̀ tó wà níbi padò kó wá jẹun ni òǹtọ̀hún fi ẹnu jẹ kó wá wà ńbẹ̀ kó má kú fọ fún ọ̀sẹ̀ méjì kó sì tó wá wà láyé dòní ṣé kò yà yín lẹ́nu. No? bóyá tán bá dẹnu lé e tí mò ń sọ ayé yín díẹ̀ ṣùgbọ́n ó ṣòro gbàgbọ́ ìgbà tí mo wá rí newspaper tí mo rí fọ́tò wọn bẹ̀ buried alive ọ̀rọ̀ yìí àwọn ọlọ́pàá Ṣàgámù gbọ́ sí àbí bẹ́ẹ̀ kọ́ mà àwọn ọlọ́pàá Ṣàgámù mọ̀ sí gbogbo Ṣàgámù ló fẹ́ gbọ́ sí ọ̀rọ̀ náà wọ́n rí yín mọ́lẹ̀ láàyè fún ọ̀sẹ̀ méjì ẹ̀ sì kú ha. ó ṣẹ̀yìn náà ní ààhin mò ń wojú wọn lẹ́ẹ̀mẹ́wàá látàárọ̀ tí wọ́n ti sọ ọ̀rọ̀ wọn fún mi ni pé ṣó ṣeé ṣe ṣó rí bẹ́ẹ̀ ọ̀dà arákùnrin kan tún wá wà ní ìkulù ọ̀dọ̀ mi ń bì kàtà ń ṣètò adìyẹ ọdún wọ́n sọ pé oúnjẹ adìyẹ ti wọ́n gan-an ni ò jẹ́ kádìyẹ fi bẹ́ẹ̀ ṣe bá kan gbéra ṣe bá kan ṣùgbọ́n ẹnìkan wá wà níbí pẹ̀lú mi lálẹ́ kò fún adìyẹ ní nọ́mà oúnjẹ tí ó yẹ kó fún adìyẹ ẹ bí mi pé kí ló fún wọn gàrí ọjọ́ tó wá fún wọn ní gàrí jẹ adìyẹ bá bẹ̀rẹ̀ ní yé pòròpò ẹ mọ̀ adìyẹ bíi mélòó ni kódà yẹ kírètì ẹyin kan láàrin ìṣẹ́jú mélòó gàrí ló fún wọn jẹ o àárín yẹn ò yé èmi náà ẹ alàgbà ẹ kalẹ alàgbà ẹ ti wà ń bẹ o. ẹ kalẹ sà. ẹ pẹ̀lẹ́. Hmm, ṣé ẹ fẹ́ ká fojú yín kàn án bẹ́ẹ̀ fẹ́. kò sí problem ẹ lè fojú mi hàn. ká fojú yín hàn ok torí àwọn tó ń wò wá lórí Facebook ni o ṣé ẹ fẹ́ dárúkọ yín àbẹ́ ẹ fẹ́ dárúkọ yín sà. mo fẹ́ dárúkọ mi. ẹ fẹ́ dárúkọ yín ẹ̀yin lẹ fi gàrí bọ́ ẹdìyẹ ẹ̀yin lẹ kan kọ̀ńténà bíi ọkọ̀ noah. bẹ́ẹ̀ ni sà ẹ tí ì sí lórí kẹ̀kẹ́ ńgbà náà o. mo orí kẹ̀kẹ́ náà mo wà. orí wíìchì àná lẹ wà ńgbà. ṣá irú ẹ̀ dáwọ́ ni sà ẹ má bínú o. ẹ ẹ lálàá ẹ wá rí ọkọ̀ náà yẹn lẹ fi construct inú kọ́ńténà. bẹ́ẹ̀ni o fọ́tò ẹ wà ní ọwọ́ wọn bẹ̀yẹn. jẹun. Mm-hmm. ẹ jẹ́ ká kó láti bẹ̀rẹ̀ kí ló ṣe yín gan-an tẹ́ fi wà lórí wíìchì alákọ̀ọ́kọ́ lẹ́lẹ́ẹ̀kejì níbo làyè ọpẹ́ ti yọ pẹ̀lú ìrìn àjò ìgbésí ayé yín. mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ẹ tí ì dárúkọ yín sà. orúkọ mi ni Joel Bámimọ́rẹ́. Joel Bámimọ́rẹ́. ẹni tí gbogbo èèyàn mọ̀ sí àpótí ẹ̀rí. àpótí ẹ̀rí. làwọn èèyàn máa ń pè mí. kan tó ṣẹlẹ̀ ni pé ní pé nineteen gangan ni wọ́n bí mi okay. so that àwọn dádì mi ṣòwò lọ sí Burkina Faso. Burkina Faso. bẹ́ẹ̀ni so that wọ́n máa ń wálé ní ọdọọdún. ṣé Burkina Faso náà bí yín sí. ẹ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ fún mi. sọmọ ṣe sọ fún yín nítàn. bẹ́ẹ̀ni dàgbà tó ń bí mi sí Burkina Faso. ẹ ń rìn dáadáa. ẹ mo tètè rìn. wọ́n dà mí sọ pé bí ọmọ ọdún mi ti pọ̀ ọmọ ọdún mẹ́ta tán gbà yín. tẹ̀sí ń rìn dáadáa tí mo ti ń rìn dáadáa ṣùgbọ́n ṣàdédé ni mo ṣáà ń ṣeré níwájú ṣọ́ọ̀bù mọ́mì mi. ní Burkina Faso. ẹ wọn bá ní ìjì yẹn ṣàdédé wá bí atẹ́gùn. ìjì. ẹ bó ṣáà ṣe dédé wá ní lọ ṣáà ń fẹ́ gbogbo pa gbogbo ẹ̀ gbá yẹn rẹ̀ síyẹn lójú sí gbogbo ẹ̀ hmm. bó ṣáà ṣe gbálù mí nìyẹn wọ́n ṣáà ni mo ṣáà ṣubú lu mo ṣáà ṣubú lulẹ̀ àwọn màálù dẹ̀ ń bọ̀ bí àwọn kótó di kí mọ́mì sáyé bí báwọn màálù yẹn ṣáà ṣe rọ́bù mí nìyẹn ṣùgbọ́n alúpẹ́ lọ́lọ́run pé haúsá yẹn ṣáà darí àwọn màálù gbàtí jìyẹn sá stop tí wọ́n dáná màálù wọ́n ṣá lọ gbé mi láàrin àwọn màálù ni mọ́dà mi ṣá jù mí sẹ́yìn gbàdán ṣá jù mí sẹ́yìn ló ṣá di pé ọwọ́ ọ̀rọ̀lẹ́ ẹ̀ẹ́dẹ sọmọ yìí káyọ̀ látàárọ̀ tẹ ẹ̀pọ̀n tẹ̀ sí gbẹ̀ mọ́dà yìí sọ mi kalẹ̀ báyìí bó ṣe di pé gbogbo ẹ̀dínwọ́jọ́ nìyẹn. wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní ṣùgbọ́n mọ́mì mi ṣe gbogbo ẹ̀ dádì mi ti yọ àdá sí mọ́mì mi pé à wọ́n ló fẹ́ pọ́ mọ́ àwọn nǹkan kan wọ́n ṣá bẹ̀rẹ̀ sí wọ́n ṣá gbé mi lọ sí hospital ní Burkina Faso yìí àwọn nọ́ọ̀sì yẹn ṣáà try gbàdán ṣáà try pẹ̀lú oxygen gbogbo ẹ̀ gbàdán ṣáà rí i pé wọ́n ṣáà rí i pé mi ì mímọ́ ṣùgbọ́n wọ́n ṣàkíyèsí pé ara mi ara mi sì warm wọ́n á pààkì mi síbì kan wọ́n ṣáà daṣọ bù mí so that mọ́dà mi ṣáà ní àwọn bọ́ sẹ́yìn hospital yẹn pé àwọn wá sọ fọ́lọ́n pé ìwọ́ lọ́hùn wọ́n ló fọ́mọ yìí fáwọn tọmọ yìí bá lè jí padà màá fi fún ìwọ́ lọ́rùn padà mọ́mì mi sọ́sà ìsáàjì sọ̀rọ̀ yẹn wọ́n ṣáà ní mo ṣe sin wá ní hospital nìyẹn. ẹ̀sìn bẹ́ẹ̀ ni lẹ́ẹ̀mẹ́ta báwọn nọ́ọ̀sì ń ṣàṣe ń try to try to try nìyẹn gbọ́dọ̀ ya mi lo oxygen mọ́ gbàtí ìṣòro yẹn ló ṣàgbé wa padà wá sí Ìbàdàn bíi gbàtà ṣàdé Ìbàdàn wọn ṣá try wọn kọ́ gbé mi lọ sí Ṣakí bàbá yẹn náà ṣá gbìyànjú ìtorí gbogbo ìfún ti jáde sẹ́gbẹ̀ẹ́ lórí hmm. pé orí ilẹ̀ mo máa ń sùn ike ti yọ ní lẹ́yìn mi. ẹ sì ní kéńgbà tẹ kó tán bí. ẹ bẹ́ẹ̀ ni so that bàbá yẹn ṣá gbìyànjú ike ẹ̀yìn yẹn wọlé àti ilé oúnjẹ yẹn padà sí. ìfun yẹn wọlé ẹ ìfun yẹn wọlé padà padà sí àyè so dàgbàdo ṣáà tún gbé mi kúrò ní Ṣakí wọ́n ṣáà gbé mi wá sí UCH nìbàdàn UCH yẹn mo ṣáà pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ pẹ́ sí tí mo fi pé twelve years old. bíi pé ẹ̀ ń gbé UCH. ẹ àṣà àṣà ń gbé UCH yẹn so dàgbàdo ah. mọ́ mi náà wà so that mọ dáadáa mi kàn wálé bíbí wọn á dẹ̀ tó padà. sí Burkina Faso sí Burkina Faso ẹ mọ̀ pé abiyamọ wọn ṣáà lè fi fi mí sílẹ̀ so that wọn ṣàn fa ẹsẹ̀ mi wọn ṣàn ṣe gbẹ̀ gbà tó ṣáà yá mo ṣáà usage yẹn mo ṣáà ṣe báyìí dé sí tí mo gbọ́njú dáadáa tí mo. usage lẹ dàgbà sílẹ̀ eh, gbọ́njú sí usage mo gbọ́njú sí mo hmm. ti pé twelve years old nígbà yẹn hmm, hmm. so that ìgbà yẹn mo ṣáà mo ṣáà tún gbé mi kúrò níbẹ̀ torí mo ti lè sọ̀rọ̀ mo ti ń ṣe normal gbà yẹn wọ́n ṣáà gbé mi wá sí. Si ọbádàrẹ ilé wọn kan dáàdi wa ṣàṣàrẹ ra ilẹ̀ torí ọbádàrẹ yẹn là ń gbé ẹ̀dọ̀ pé atẹ́gùn wa ń bẹ̀ ń gbà ẹ̀ sọ́jọ́ bàbá ọbádàrẹ wà tó jẹ́ pé gbogbo àwọn èèyàn wọn ṣàmà wá síbẹ̀ òtútù ṣàmà mú wa lábẹ́ páànù lọ́bádàrẹ yẹn torí wọn ò síbi tó máa gbé mi lọ so that ní owó tí mọ́dà mi ní àti dáàdi mi wọ́n ṣàṣàrẹ rọ́ọ̀sì ilé kan ní tí ó jìnnà sí ọbádàrẹ hmm. wọ́n ṣàṣàrẹ rọ́ọ̀sì ilé yẹn ibẹ̀ náà ṣàgbìmọ̀ àṣà ń lọ àṣà ń bọ̀ gbàdúmọ̀ wá pé fifteen mo wá bẹ̀rẹ̀ skul gbà tí mo ṣá bẹ̀rẹ̀ skul mo wà ní ṣẹṣẹ high school ní ṣẹṣẹ ya òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣá mo wà wọ́n ṣá mo ṣá wà ń bẹ́ẹ̀ gbà yẹn mo dàbí mo ṣá sọ. gbogbo ìgbà yẹn lè mọ́. ẹ mi lè rìn mọ́ nígbà yẹn. gbogbo ẹsẹ̀ ti di wọ́jọ́. ẹsẹ̀ mi ti di. torí ìjì yẹn ló sì ló kó ba ìjì yẹn ló mẹ́sẹ̀ lọ. bẹ́ẹ̀ni hmm. so that mo ṣá wà lórí wíṣà wọ́n ṣá lọ wá hmm. wíṣà fún mi torí wọ́n lẹ́yìn tó wá fẹ́ wọ ṣiṣẹ́ yà pé ó máa nídìí wíṣà wọ́n ṣá wá wíṣà fún mi gbàdọ́ ṣá wá wíṣà fún automatically ṣá mo ti wọ secondary school gbà mo ṣá wọ secondary school mọ́dà mi ṣá ni pé àwọn fẹ́ padà sí Burkina Faso àwọn fẹ́ lọ bá mi mo ṣá ni ah, mọ́dà mi ẹ má padà hmm. ẹ jẹ wọn mọ ẹ dúró jẹ wọn mọ ẹ má padà olúwa sọ fún mi pé tẹ bá lọ wípé àrímọ yín náà nìyẹn wọ́n ṣá ni àwọn máa lọ mo ní tọ́wọ́ ẹgbẹ́ ọlọ́ngbọ́n ẹ máa lọ nígbà tẹ bá dẹ̀ rí mọ́tò ńkọ́ bíi pé mo ṣá fóògùn sẹ́nu sọ̀rọ̀ wọ́n ṣá lọ sí ìdí mọ́tò gọ́sọ̀gùn wọn padà wálé wọn ò rí mọ́tò títí wọ́n ní mọ́tò wọ́n ní mọ́tò wà mo ní ṣe ti rí i pé ọlọ́run fẹ́ kẹ́ lọ báyìí ṣùgbọ́n ká má jọ jẹun mọ́ ẹ̀kọ́ àti mẹ́mẹ́ la jọ jẹ lálẹ́ ẹjọ́ yẹn sùn wọ́n ṣàtúnyẹ àwọn ń lọ mo ní ó dàbọ̀ bí mọ́dà mi ṣàṣì lọ nìyẹn unfortunately mi ṣáà rí mọ́dà mi mọ́dà mi ṣáà ṣàláìsí sọ̀hún ẹ̀ hmm. mo fẹ́ ṣe promotion exam sí ẹ̀ ìgbà náà wọ́n sí wọ́n sí mo fẹ́ ṣe promotion exam sí ss2 mo wá wò ó pé ah, mi lè mi lè tẹ̀síwájú náà ẹ̀kọ́ mi mọ̀ torí bí mo ṣe rò ó dà ẹja mi nítorí owó tó bá sẹ́ndì náà tí mọ́tàmí bá sẹ́ndì gbogbo ẹ̀ òun náà fi sanwó mi ní boarding house yẹn mo ṣáà wò pé ó ti tán lẹ́yìn ẹja mi wọ́n ṣáà wá sílé ìgbà tán wá sílé wọ́n ṣáà ní pé ẹyìn pé àwọn fẹ́ pé kí ni màá ṣe báyìí mo ah, ní mi lé mo ní mi lé kàwé mo ní tó má tẹ ẹ̀sáàmù yẹn gan torí ẹ̀sáàmù wa kun kan bí èwì kìíní tí màá fi promote ss2 mo ní tí mo bá ṣe gan mo ní mi lé mu kí mo fẹ́ kọ torí ìkan ló ṣubú ló ṣubú tẹ̀mí pé mi lè tẹ̀síwájú mọ́ wọ́n ṣáà ní kí mo fẹ́ ṣe mo ní ẹ̀jẹ̀ lọ gbàdúrà nígbà tí mo bá gbàdúrà nǹkan tí Ọlọ́run bá fi hàn mí òun náà ni màá ṣe mo ṣáà wọlé mo ṣáà gbàdúrà gbàdúrà mo gbàdúrà mo ṣáà ìlójú àlá yẹn mo ṣáà gbé òrùmọdìyẹ kan kalẹ̀ mo ṣáà fún lóúnjẹ. ẹ gbé òrùmọdìyẹ kalẹ̀ ẹ mo ṣáà fún lójú àlá ẹ lójú àlá mo ṣáà fún lóúnjẹ ìṣẹ́jú méjì báyìí òrùmọdìyẹ ti dàgbà gbogbo yẹn ti bẹ̀rẹ̀ sí wa torí ìyàwó méjì ní dáàdì wa náà àti ìyàwó kejì mo ṣáà lọ bá wọn pé nǹkan tí mo rí tí mo rí rè pótìrì mo fẹ́ ṣe wọ́n bá ní à pótìrì wọ́n tó lẹ́sẹ̀. mo rò pé ẹni bàbá yẹn wà ní Burkina Faso. ẹ wọ́n wá lẹ́ngbà yẹn nígbà tí wọ́n dà mí ṣaláìsí wọ́n wá sílé wọ́n wá ní wọ́n tó lẹ́sẹ̀ báwo ló ṣe fẹ́ ṣe pé nǹkan tọ́rọ̀ wọn máa fi sún mi náà ni àwọn padà sí Burkina Faso jàre ìwọ́n tó lẹ́sẹ̀ bàtà la fẹ́ kó kọ́ kínní mo ní mi kọ́ bàtà mo ní pótìrì mo fẹ́ ṣe ẹ sáà ti ní wọ́n ṣáà ní pé rárá ni wọ́n wá ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí n bá ti ṣe iṣẹ́ bàtà wípé àwọn kọ̀ mí lọ́mọ mo ní ah, mo ní ó dáná ẹ fi mí lẹ̀ fọlọ́run tẹ bá kọ̀ mí lọ́mọ ẹ kọ̀ mí ṣùgbọ́n mi ò ní ṣe nǹkan kan because ẹ fẹ́ kí ìran mi kó ṣe ẹ dẹ̀ fẹ́ kí àlá mi ṣe èmi ò dẹ̀ nígbà fún yín láti má jẹ́ kí àlá mi àti ìran mi kó ṣe mo ṣàṣe mo ṣàṣe mo ṣàṣe yìn mí nù nìyẹn wọ́n ní mi gbọ́rọ̀ sí dádì wa lẹ́nu gbogbo àwọn ẹ̀gbọ́n yìn mí nù everybody gbàdí mo ṣàwò pé kí ni mo fẹ́ ṣe wọ́n á ní ah, ẹ ṣá fún mi níbi tí màá sùn bẹ́ẹ̀ bá tẹ̀ padà sí Burkina Faso ẹ ṣá níbi tí màá sùn wọ́n ṣá ní ẹni wọ́n dẹ̀ fún mi ní yàrá kan níbi ilé dáàdì wa yẹn tí mo ní wọ́n kọ́ sí òkè tùnú yẹn wọ́n sáré kí n máa gbé bẹ́ẹ̀ mo wá gbàdúrà pé olúwa kí ni kí n ṣe èmi ọlọ́run wa sọ pé kí n gbèkó lọ mo ṣáṣe gbèkó lọ nìyẹn gbàdúrà mo ṣáà dẹ́ko mo ṣáà mo ṣáà mo ṣáà mo ṣáà dosóòjì mo ṣáà mo ṣáà bá bàbá kan pàdé. ẹni ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run ẹ̀mí ọlọ́run bó o lẹ ṣe mọ̀ pé ẹ̀mí ọlọ́run ní darí yín. <laughs> pé ẹ̀mí pé ẹ̀mí ọlọ́run máa ń bá mi sọ̀rọ̀ ṣé pásítọ̀ ni àbẹ́ ẹ ti gbaṣẹ́ ìránṣẹ́. mi ti mi ti mi ti gbaṣẹ́ ìránṣẹ́ gbà yẹn mo kà á gẹ́gẹ́ bíi ẹ̀bùn tí ọlọ́run gbogbo ń tẹ́ bá rí lójú ìran sábà eh, máa ń wá sí ìmúṣẹ gbàtí mo ṣáà dẹ́kọ̀ mo ṣáà pàdé torí èmi tẹ̀ fẹ́ lọ èmi tẹ̀ fẹ́ lọ kó nígbà tí mo dẹ́kọ̀ ni mo ṣáà rìn káàkiri lálẹ́ mo ṣáà pàdé bàbá kan bàbá yẹn wà ní ṣáàdì Òṣòdì. ẹlẹ́ẹ̀darapọ̀ mọ́ àwọn area boys. ẹ eh, bàbá yẹn ṣàgbà mi sọ́dọ̀ mo ṣáà darapọ̀ mọ́ àwọn area boys mo ṣáà bẹ̀rẹ̀ sí ní tọrọ owó ṣe gbogbo ẹ̀ gbàtúṣà yàṣà God so good mo ṣáà rí owó mo ṣáà ń sèfù sí báńkì gbà tí mo sá save sí bank owó yẹn sá pé nǹkan bíi five hundred thousand gbà yẹn ni bọ́ǹbù èkó sá ṣẹlẹ̀ nígbà bọ́ǹbù èkó ṣẹlẹ̀ àwọn èèyàn ló ń jọ sunday ni bọ́ǹbù èkó yẹn ṣẹlẹ̀ tó yẹ pé mi gòmọ̀ pé mi ní kú wọ́n sá gbé mi àwọn èèyàn ló gbé mi a sá lọ sun ṣáàdì Mùṣín ibẹ̀ la sá sùn mọ́júmọ́ ìgbà la sá sùn mọ́júmọ́ sáà ní ìgbà tó di láàrọ̀ ọjọ́ mo ní kọ́lọ̀ sá máa jẹ báǹkì òjóná nígbà mo sáà dé báǹkì gbogbo gbogbo báǹkì yẹn ti fọ́ gbogbo ẹ̀ n bá lọ bá kasi àpótò mi ń lọ ilé ọ̀sá fún mi ní five hundred thousand pé mi lè gbà pé màá lọ gbà ń bàdàn wọ́n ní kí n má fún business card wọn mo ṣáà wá gbowó yẹn bàdàn gbàdí mo dé bàdàn mo ṣáà wá wò pé kí n set up mo ṣáà ṣe set up nlé ṣe gbogbo ẹ̀ mo wá mo wá tún lọ sí ìdó local government arúgbó fẹlá wọ́n ṣáà fún mi ní fifty thousand mo wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Ọlọ́run olúwa kí ni kí n fowó ìṣe ẹ̀mí Ọlọ́run ni kí n lọ ṣe kọ̀ǹténà nígbà mo ti ṣe kọ̀ǹténà mo wá wá gbé síbì kan ibi tí màá gbé sí. ẹ̀mí Ọlọ́run ló ṣáà ṣe pé kí n ṣe kọ̀ǹténà nígbà mo wá ṣe kọ̀ǹténà yẹn èmi ọlọ́run wá sọ pé kí n lọ ra dìyẹ wípé kí n lọ ra dìyẹ mo ṣá lọ ra dìyẹ mo lọ síbi sáìdì oko Ọbásanjọ́ mo lọ mo lọ ra dìyẹ ńbẹ nígbà mo ra dìyẹ yẹn mo ṣá ra fifty one nígbà mo nígbà mo ra dìyẹ mo ṣá kó sínú òròmọdìyẹ mo rà mo ṣá kó sínú kọ̀ńténà yẹn nígbà tó ṣáà yà wọ́n sì bẹ̀rẹ̀ sí ní dàgbà máa fún wọn lóúnjẹ èmi ọlọ́run lè ní kí n lọ já ewé fún wọn èmi ọlọ́run lè ní kí n ṣe báyìí mo ṣáà ṣe pẹ̀lú pẹ̀lú ìtọ́ wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní dàgbà wọ́n ṣá bẹ̀rẹ̀ sí ní dàgbà ká tó ṣẹ́jú pé. ẹ̀mí ọlọ́run tẹ̀ ń sọ ṣé ó ń sọ̀rọ̀ sí i létí ni. bẹ́ẹ̀ni mo máa ń gbóhùn ọlọ́run. ẹ gbóhùn. bẹ́ẹ̀ni mhm. so that pápápá adìyẹ ti bẹ̀rẹ̀ sí dàgbò yẹn sá bẹ̀rẹ̀ sí ní wù mí ah, gbàdọ̀ sá yá mo sá wọ àwọn adìyẹ ti dàgbà nínú nínú kéèjì o báwo mo ṣe fẹ́ ṣe nínú kọ̀ńténà wọn á ti máa fẹ́ sára wọn wọn dẹ̀ pọ̀ báwo mo ṣe fẹ́ báwo mo ṣe fẹ́ ṣe mẹ́lọ́n wa tún fi hàn mí gẹ́gẹ́ bí ọkọ̀ náà ṣe rí lójú àlá yẹn gbà mo sá mo sá tùtà jí mo wá sọ fẹ́ ni mo wá sọ fọ́ọ̀rẹ́ mi kan wípé báyìí báyìí bá ní ah, kí n tíra yẹn mo ṣáà lọ ra igi ní sọ̀pákó èmi náà mo tó igi yẹn ẹ rí inú ah. fọ́tò yẹn. pẹ̀lú bẹ́ẹ̀ ṣe wà yìí. pẹ̀lú bí mo ṣe wà yìí èmi náà mo lọ ra igi sọ̀pákó mo ṣá mo ṣá náà rogi yẹn màá sọ fún nítorí gbà yẹn ọlọ́run ti ṣe mo ti níyàwó gbà yẹn mo dẹ̀ ti mà ní káwọn bá mi sọ̀pọ́tì ẹ̀ báyìí báyìí mo ṣá ṣe rí mo ṣá ń kàn mo ṣá yọ yàrá sínú sínú kọ̀ǹtínà yẹn mo ṣá fi àwọn adìyẹ sílẹ̀ kọ̀ọ̀kan nítorí nínú nínú fifty one tí mo tí mo rà forty yé ń bẹ́ẹ̀ mo dẹ̀ mo dẹ̀ gbàgbọ́ pé nínú àwọn adìyẹ tó dangerous jù ní adìyẹ tó máa ń yéèyàn ló dangerous jù so that tó máa ń yé tó máa ń yé àwọn ló dangerous jù ní gbogbo adìyẹ forty ṣá forty ṣá yé nígbà tí forty yé mo ṣáà tu tí o bá tí o bá ti sí nǹkan máa ní olúwa kí ni kí n ṣe nígbà tó ṣáà yá àwọn adìyẹ yẹn àwọn yẹn sọ pé játa dànù kò yé mo ní ẹ fi lẹ̀ o ó ti pósù mẹ́fà mo ní ẹ bá ń fi lẹ̀ o mo ní wọ́n ní kí n fún lábẹ́rẹ́ kó máa mo ní ọlọ́run sọ pé kí n má fàdíyẹ tèmi lábẹ́rẹ́ o ẹ sábà ń fi lẹ̀ ẹ sábà ń filẹ̀ nígbà tó sá yá ó sá di bíi oṣù mẹ́sàn-án nǹkan kan ṣàdédé ni mo bá kàn déédé lọ sínú ẹ̀ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní yé díẹ̀ díẹ̀ bá ah, ọlọ́run ó mọ̀ sí wọn ẹ̀yin ẹ̀yẹ wá wò ó adìyẹ tẹni kò ní yé tẹni kí fúlábẹ́rẹ́ kò ń ló ti bẹ̀rẹ̀ sí yé yìí o ẹyin tó kọ́kọ́ yìí òun ló tóbi yìí tó dàbí ẹyin tọ́kì first first one dàbí ẹyin tọ́kì gbàdúrà sí àyà mo ṣá bí mo ṣá ẹyin ṣe nìyẹn mo kàn tún gbóhùn náà ni bá ní gaari. ẹ tún gbóhùn. ẹ bá ní kí lọ bu gaari fún adìyẹ bá tún lọ bu gaari fadìyẹ nígbà tí màá débẹ̀ láàárọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí yé pòròrò nìyẹn ló bá di pé mo bá kó kírètì kan bẹ́ẹ̀ bá ní ẹ̀yin ẹ̀yẹ wá wò èmi kọ́ mo ṣe lé ọlọ́run ló ṣe ẹ wá ẹ wá ẹ wá wo ṣe ìyanu ọlọ́run bá ní tò ó dáná first fruit ẹ pastor ìwọ ló gbé first fruit ẹ. èso àkọ́kọ́ àkọ́so oko. àkọ́kọ́ so rẹ̀ wà lọ́kọ̀. ni ìmọ́lẹ̀ ara kédùmàrè má gbójú lọ́wọ́ kó wa wa tí kùdìẹ̀kùdìẹ̀ bá dé bójú yóò kan gbogbo ara ní òfin kó o mọ́rọ̀ ojú àti àlàáfíà rẹ ló ní yọ̀bọ́kẹ́ torí ìlera tó pójú owó ní ìṣàtúnà fún ọ̀rọ̀ ǹjẹ́ ojú rẹ ń pọ́n ó ń lami ó ń gún ọ tàbí ó fẹ́ máa wò bàìbàì ṣé o lè fi kàwé dáadáa ni tàbí rí nǹkan lọ́nà jíjìn tó bá jẹ́ bẹ́ẹ̀ ìmúnokà lóhun tó nílò bẹ́ẹ̀ ni ìmúnokà agbálẹ́tì egbògi tó dáa láti kojú èyíkéyìí àìsàn ojú tó lè fẹ́ sọ ní di táwọn olé lọ́sàn gangan ìmúnokà àbájáde ìwádìí mọ̀jìnlẹ̀ àwọn akọkọlùkọ onímọ̀ sáyẹ̀nsì láti orílẹ̀-èdè Canada ni wọ́n fi ṣe jáde immunocan ṣàtúnṣe sí àrùn ìtọ̀ ṣúgà ó dá afẹ́ni tí kò rónú sùn bẹ́ẹ̀ ló ṣèrànwọ́ fójú òpó tí kì í jẹ́ ká ìsanra yìí wọlé sí ni lára ó ń gbógun ti kòkòrò lágọ̀ọ́ ara kò sí ohun tó ń jẹ inú nínú lásìkò nǹkan oṣù tí o bá lo immunocan tọmọdé tàgbà ló lè lò ó torí kò ní ìjàmbá kankan tí ń ṣe lágọ̀ọ́ ara immunocan zero eight one six three seven two zero one eight zero zero eight one six three seven two zero one eight zero múnokà fún ìlera pípé abarapa ti gbogbo ayé ọ̀kọ̀ràn tarẹ̀ ẹnìkan mọ̀sẹ̀gbà ẹ̀sẹ̀ láàyè kókó lè faranda sago ara rẹ̀ titan black sea plus ni ó yàn láàyò ó léròjà aṣara lóore vitamin c nínú ó ń da jìnnìjìnnì bo àìsàn tó sì nílé wọn dànù lágọ̀ọ́ ara titan black sea plus ó ń ṣèrànwọ́ fẹ́jẹ̀ láti ṣiṣẹ́ bó ti tó àti bó ṣe yẹ nínú bọ́gọ́ ó ń gbógun ti onírúurú àìsàn nípa èròjà immunity pẹ̀lú àwọn àǹfààní míì olóòtú close behind sitak hotel fẹ́lẹ́lẹ̀ ìbàdàn zero eight zero two zero eight nine three eight three eight tàbí zero eight zero nine zero six eight two five eight two. ẹ tún lè kàn sí àwọn alágbàtà wa bíi kúnlé ara pharmacy ládojúkọ UCH ìbàdàn good all yemẹtu bufayako lágbẹni ibrofe fọkọ agbẹni akikom onirobo center agbẹni al-aswa store agbowo àti darussalam tó wà lọ́jà àbá ìbàdàn. iléeṣẹ́ apòògùn egbòogi titan national limited ló ń pín jáde fún gbogbo ayé. my dear bá mi gbé náà. a gbé kiri wo mi ò ní gbélé sílẹ̀ fún ẹ. bá gbé. a ṣé wọn nìkan ló mọ nǹkan tó dáa ni. ó dẹ gbé fún mi. díà mi ò ní gbélé sílẹ̀ mo máa jẹ tán ni. tọkọ-tìyàwó kí ló dé tẹ̀ ń léra yín kiri inú ilé. ẹ má má dá lóhùn ó fẹ́ gba búrẹ́dì lọ́wọ́ mi ni. torí búrẹ́dì lẹ ṣe léra yín kiri inú ilé wàá ti máa gbọ́ fresh bite bread ó ládùn mílíkì ó yàtọ̀ sáwọn oníṣòyà milk tí wọ́n ń pè ní mílíkì bẹ́ẹ̀ ló tún wà láládùn sandini stainless oven ni wọ́n fi bẹ́ẹ̀kì ẹ̀. fresh bite pastries delight àwọn ni wọ́n ṣe fresh bite bread tí wọ́n wà ní teachers house street olúyọ̀lé ìbàdàn ọ̀yọ́ state ímeèlì wọn freshbite247 at gmail dot com fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ẹ lè pè wọ́n sórí oh nine oh two nine four four six oh o o seven. bẹ́ẹ̀ là ń wá alágbàtà káàkiri nàìjíríà fresh bite bread tasting fresh all day. èmi nìkan tẹ̀ ń sọ yé dáadáa ọ̀pọ̀lọpọ̀ máa ma wò pé kí ni ẹni ń sọ yìí ẹni ọlọ́run ṣáà ti tún ṣe é o ti gbóni olùrànlọ́wọ́ kan dìde tó fún yín nílẹ̀ lọ́fẹ̀ẹ́ kẹ́ fi ṣe ètò ọ̀gbìn pọ́tìrì yín nìsín ọlọ́run á dúró tì yín. àwọn èèyàn wà tí wọ́n wà lórí ìlà tí a máa ń fún láàyè àti wá sórí ọ̀pẹ yẹmí. Eh, ọlọ́run ní fire tiwa ṣàpọ́nlé ṣàpínlé eh, tí a bá wá sọ pé kò tó torí tá a yọ wọ́n lẹ̀ ọlọ́run má jẹ́ á jẹ̀bi àmọ́ tá à ń ṣe tá a fi ń wọn ọlọ́run ó lè jẹ́ pé torí pé ó sọ síta ó dúpẹ́ lọ́lọ́run fi ṣínà oore mi-ín mo gbàdúrà fún yín pé ọlọ́run ò ní dáwọ́ oore yín dúró ogun tó sì ti ṣẹ́nu ayé yín ò ní gbérí mọ́ ẹni sùúrù mọ́ àwọn èèyàn lè fẹ́ béèrè ìbéèrè lọ́wọ́ yín pàápàá jùlọ àwọn tí bá ń sin adìyẹ tó jẹ́ pé bóyá tá a bá fún ní gàrí bí yóò yé lọ pòròpò bẹ́ẹ̀ <laughs> yes ibi awilade ibi à ń lọ gangan rè sista ẹka alẹ́ lẹ́ẹ̀kan sí. ẹka alẹ́ sàn. ẹ pẹ̀lẹ́. yes sir ẹ má bínú nǹkan tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn mi ò mọ ní o. a ó ti sàmì òbínú mi ò ẹ má bínú torí ọlọ́run. Hmm. kí n sọ ohun tí mo ṣe ṣe ṣẹ̀fẹ̀ ẹ rántí ohun tí mo ṣe. mo rántí sí. ẹ rántí ok uh, ok tá a bá débẹ̀ bóyá màá sọ tá hmm. a débẹ̀ màá sọ ẹ̀yin ni wọ́n rì mọ́lẹ̀. bẹ́ẹ̀ ni sà. wọ́n rì yín mọ́lẹ̀ fọ́sẹ̀ méjì. bẹ́ẹ̀ sà. ṣe fẹ́ dárúkọ yín. mi ò dárúkọ ẹ fẹ́ dárúkọ ẹ máa fẹ́ ká fojú yín àfi ká má fojú yín hàn ká má fojú yín náà hàn òwò àwọn ará ìṣàgámù mẹni tó ń sọ̀rọ̀ ah. àwọn tó gbọ́ sí ń gbà yẹn. àwọn tó gbọ́ sí àti àwọn ẹ̀gbọ́n mi àti àwọn tó mọ̀ àwọn ọba kan mi àwọn ọba kan òkè bẹ́ẹ̀ ni tó jẹ́ pé orúkọ wọn dẹ̀kẹ̀rẹ́. ok ó gbọ́ gbajúgbajà ó ti yé mi ó ti yé mi ṣùgbọ́n gbogbo wọn lámà pé gbogbo wọn jí yín gbé wọn rí yín mọ́lẹ̀ ńgbà náà. gbogbo wọn ló mọ̀ dáadáa. ṣé àǹtí yẹn ṣe mọ̀lẹ́bí yín ni àbí ó ayálégbé lẹ́jọ́ jẹ́. ṣé àǹtí tó gbé mi yẹn tó gbé yín fẹ́ tó fẹ́ mi tẹ́nàntì wa ni ẹ̀jẹ̀ kó tẹ́nàntì tẹ́nàntì yín ni ẹ̀yin lẹ́ni ilé. bẹ́ẹ̀ ni. ó dà ẹ má jẹ́ mi rè lórí kó lè yí àwọn tó ń gbọ́ wa nílé dáadáa ẹ níbi ọdún díẹ̀ sẹ́yìn ẹ newspaper yẹn kan yẹn ń mm. bá mi gba newspaper yẹn wá tí o má ṣe pé mo rí paper yìí kí lorúkọ newspaper yẹn àwọn tó publish ẹ̀ ń gbà yẹn. the western post. the western post àwọn tá a bá ń ka the western post ńgbà yẹn á mọ. ọdítọ̀ yẹn ṣì wà. ẹdítọ̀ yẹn ṣì wà ẹni tó kọ story yẹn ṣì wà twenty seven to nineteen eighty five àbí twenty seven to eighty five. Hmm bàbá mi tọ́jú ẹ síbẹ̀ kí lẹ̀ṣẹ̀ yín tí wọ́n fi rì yín mọ́lẹ̀ lóòyẹ̀. mi ò rò pé mo nẹ́ṣẹ̀ kankan o ṣùgbọ́n nǹkan tí mo mọ̀ tó dá mi lójú ni pé bí ògo èèyàn bá máa ṣe tó ni ogun ṣe máa tó mm. kí ló ṣẹlẹ̀ gangan gangan nǹkan tó ṣẹlẹ̀ ni pé mọ́mì mi ò sí náà around so dáàdi mi dẹ̀ ń ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ wọn á fi mí lẹ̀ fún sísítà mi ìpè kó take care mi ìyẹn dẹ̀ fẹ́ gbé ọmọ ẹ lọ sí antenatal house. mò ń bọ̀ náà ṣe mọ̀ pé ọ̀nà méjì ni ọ̀rọ̀ wà yìí yà sí ẹ jẹ́ ká mú ẹlẹ́ẹ̀kejì yẹn ká tó lọ síbi tí wọ́n ti rì yín mọ́lẹ̀ láàyè ẹ jẹ́ ká kọ́kọ́ mú yẹn ná ìyẹn ẹ ti ń tó ọmọ ọdún mélòó ńgbà tí ẹ lọ lọ́ta nine years ẹ wà níbi ọmọ ọdún mẹ́sàn-án ó yá ẹ bá mú yẹn jáde. ẹ gbà tí nine years yẹn ẹ ẹ aunt mi bímọ torí ọ̀dọ̀ grandma mi ni mò ń gbé dádì mi kú ní eighty five eh eighty seven nineteen eighty seven ni dádì mi kú so dádì mi dẹ̀ ti hand over mi fún grandma pé kọ́ máa take care mi mọ́mì wa máa travel so by that time nineteen ninety mọ́mì wa travel wọ́n travel lọ sí London but wọ́n ní fake dollar lọ́n ẹni tó bá wọn ṣẹ́wó láti Nàìjíríà báyìí ẹni pé pounds lọ ná ní London mm-hmm. so dollar náà wá ṣe fún pé tó bá dọ̀hún wọ́n convert sí pounds tó bá máa gbálẹ̀ or anything so wọ́n ní fake dollar so àǹtí mi yẹn wá bí ọmọ èmi dẹ̀ láìkì ọmọ tuntun newborn baby so màmá ṣàn gbé wọ́n ṣe forty days àbí ṣe forty one days tí wọ́n máa ń ṣe pé wọ́n jáde ọmọ yẹn mhm. so màmá wa ní pé kí n tẹ̀lé àwọn lọ sí church màá ní ó ti pè mo fẹ́ tẹ̀lé àǹtí mi yẹn mo fẹ́ gbé bébí pọ̀n so ọmọ yẹn mo wá ṣà á lọ sí ọ̀dọ̀ rẹ̀ wọn lọ kí wọn yí pé ká lọ bá wọn ṣeré wọ́n wá rán mi láta kí kí lọ ra ata wá tó máa fi ṣe kí lọ lọ ata tó máa fi ṣe bẹ́ẹ̀ so my way coming back ọmọkùnrin kan ó wá pàdé mi wá ní ipe kí ni mo gbèrú wá náà ṣóun ló rán mi iṣẹ́ ló ṣe ń béèrè foolish question lọ́wọ́ mi so ẹgbà kan wà lọ́wọ́ ẹ̀ wá mú ẹgbà yẹn ó fi nà má náà wáyé tó ṣe máa nà mí workshop kan ló rán mi iṣẹ́ so ó bá bẹ̀rẹ̀ sí bú mi ó ń bú àwọn parents mi màdà àwọn parents mi yẹn gangan ni mi ò ní gbà fún ẹ ó ṣe máa máa bú àwọn parents mi so mo dẹ̀ tún ṣe ń lọ ní bó tún ṣe fi ẹgbà yẹn nà mí padà má gbà. níbo ló ti rẹ́ gba yẹn. ibi ẹgba yẹn gangan náà ni. ẹ sì mọrú ẹgba tó jẹ. mi ò mọrú ẹgba tó jẹ ó tọ́ ọmọ ọdún mélòó. ọmọ ọdún mẹ́jọ lòun èmi wà ní nine years. ọdún mẹ́sàn-án. òun wá mú ẹgba yẹn dání. òun mú ẹgba yẹn dání. ó wá nà yín lẹ́gba yẹn. ó nà mí ní ẹgba yẹn. ọkùnrin lòun. ọkùnrin lòun hmm. aṣáájọ ìjà lórí yanrìn kì í ṣe pé ibẹ̀ yẹn pé bóyá ibi tó ṣe pé kìlọ̀ orí yanrìn ni so mo nà ó wá tàn mí upside down sísan tó tán èmi mo á fi ibi elbow báyìí mo fi gba ilẹ̀ ọwọ́ yẹn ṣàárọ̀ as in um, ó rọ́ ó rọ́ sẹ́yìn ó rọ́ kì í ṣe pé ó rọ́ sẹ́yìn ah. ó ṣàárọ̀ ṣá so wọ́n ṣá mo ṣá ké wọ́n bá mi lọ pé aunt mi àti ọ̀rẹ́ wọn wọ́n ṣá gbé mi lọ sí chemist chemist yẹn ẹni ẹ̀dẹ̀ mú ó ra ó mú ebrucation ó bá mi fi wọ̀ ó dẹ̀ fi bandage fi de. bandage is not straight bandage but it's bandage brown but i know that be plaster but tó sọ pé ó active okay. so aṣàpadà sí ọ̀dọ̀ grandma lọ́jọ́ yẹn ṣùgbọ́n tó máa fi tó bíi six pm to seven pm ọwọ́ yẹn ti turn to black so màmá ọwọ́ ti dúdú ti dúdú pípé tí wọ́n bá fi aró ṣaṣọ tí wọ́n bá yọwọ́ kúrò ń bẹ̀ yẹn ti dúdú. ṣé èyí ṣe embrocation tó fi rá ló jẹ́ kó dúdú wá. no màmá náà ní embrocation lè tó máa fi ń wọra as well so mi ò believe pé embocration embocration yẹn ni sà so mo ṣáà màmá ṣáà ni ah, àwọn màríro eléyìí rí tó pé wọ́n mú pin nídùú wọ́n fi gún ọwọ́ yẹn má ni ah, àmì ò fi pains kankan pé kò gún mi ipe kò dùn mí. ló ẹ sùn pé ọwọ́ rọ́ sẹ́yìn. ipe ah, eléyìí ìyàlẹ́nu màá ni màmá láti try láti fún mi ní valium márùn pé kí tiẹ̀ lè lò kí n sùn kí pain yẹn kó relieve irọ́ ni so bàtọ́ máa fi tó bíi nine pm to ten pm ọwọ́ yẹn ẹ mọ̀ tó bá domi gbóná lùyàn. bí ìgbà tí wọ́n bá domi gbóná síyàn lára tó wá lé tó wá lé tó lé tó lé ròròrò gbogbo ẹ̀ ó wá lé bẹ́ẹ̀. Ah, ó dẹ̀ dúdú bẹ́ẹ̀ náà. ó dẹ̀ dúdú bẹ́ẹ̀ bàbá ní irú kí lélẹ̀ ilẹ̀ ilẹ̀ òtí ẹ̀ tí mọ̀ bó ṣe di orthopedic hospital nìyẹn ní Fàdéyì ìgbà tó ń débẹ̀ gan ni pé ìgbà wo ló ti ṣẹlẹ̀ màmá ní. àná ló rẹ̀ ṣiṣẹ́ lẹ̀ àná ló ṣiṣẹ́ lẹ̀ ìrọ̀lẹ́ àrùn ọ̀sán àrùn ṣì ni nǹkan yìí ṣẹlẹ̀ wọ́n ní ẹ́. tó ti wú tó dẹ̀ lé wá dúdú. bẹ́ẹ̀ ni sà hmm. bẹ́ẹ̀ ni sà wọ́n admit mi sí hospital so wọ́n ṣàní pé kán wá sign màmá ah, àwọn ò lè sign ààyè ni wọ́n mú lé àwọn lọ́wọ́ ṣé káwọn wá padà sí Ṣàgámù lọ sọ fún wọn pé ọmọ wọn ó tún ti gbà báyìí lọ àwọn so wọ́n ṣàlọ pé ẹ̀gbọ́n dádì mi àwọn sign so pé kán lè carry operation so Eh, oh, operation day our twelve náà kó lọ èmi nìkan ló dá padà so hmm. doctor mi yẹn sọ fún mi pé òun gbọ́ voice ipe tóun bá ṣe operation yẹn òun máa kú ah. pé òun yẹ̀yẹ̀ ṣe wedding. ọmọ kékeré mà lẹ́lẹ́ bájà. bẹ́ẹ̀ ni sà. Ah. so bó ṣe mo ṣe dá mi padà nìyẹn so mo dẹ̀ wá ń bẹ̀ wọ́n treat me wọ́n fún mi lóògùn mo ń gba injection gbà tó dé stage kan mo ti ń lọ oxygen Ah, eh, lórí ọ̀rọ̀ apá yìí náà. left hand ni hmm. ibi tí heart wà ni mm-hmm. so ó ti ń jẹ lọ sí. ok ọwọ́ yẹn ti ń jẹ ó ti ń jẹrà. ó ti ń jẹrà. ah lé ọjọ́ kan. ó ti ń jẹrà so wọ́n ṣáà ń treat mi. Ah. nǹkan tí dókítà yẹn tẹ̀ fẹ́ ṣe tẹ́lẹ̀ ni wípé wọ́n máa ṣe operation fún mi wọ́n máa là á as in wọ́n máa là á wípé àwọn ìdọ̀tí tó wà ń bẹ̀ kó wà ń bẹ̀ kó lè jáde ọwọ́ yẹn á kọ̀ paralyze bó tó máa wà níbẹ̀ gbogbo plan my eh, doctor mi gangan nìyẹn gbogbo àti ó dẹ̀ ti gbọ́ voice yẹn olóhùn ò lè dáwọ́ lé ó gbóhùn pé kò gbọ́dọ̀ ṣe é pé tóun bá ṣe é yóò bá lọ. bẹ́ẹ̀ ni ah, ah. sà bẹ́ẹ̀ so ẹ o wọ́n dá mi padà sí ward mo dẹ̀ ń gbé ìgbé ayé mi níbẹ̀ wọ́n fún mi ní injection mò ń lóògùn àwọn màmá ń wá wọ́n ń lọ wọ́n ń bọ̀. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ nǹkan torí àsìkò. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ so eh, one faithful day it's not a operation day it's not a visitor day and it's not a visitor uh, it's not a uh, eh, visitors hour so bí doctor yẹn ṣe bọ̀ wá sí ward mi gangan nìyẹn ibi bed mi náà wá àná ọmọ tó ń lo oxygen yìí pé what happen to her wọ́n ṣàṣàlàyé pé nǹkan tó ṣe náà náà ta ni doctor mi wọ́n dárúkọ doctor mi ẹ̀ no ó yẹ kó lè kárí operation pé operation làwọn ṣe táwọn fi wà ní orí wheelchair lẹ́nu. ok doctor yẹn náà wà lórí wheelchair. bẹ́ẹ̀ni ìtàwọn bá ṣe eléyìí ibi tó bá máa já sí ó máa já síbẹ̀ so ní pé kàn lọ prepare because ó wá ní pé kù two hours for me to give up. ó ní bí wákàtí méjì ló kù. ló kù fún mi. ló kù fún yín táwọn bá ṣe operation yẹn. táwọn bá ṣe operation yẹn pé ó ní nǹkan tí ọlọ́run fẹ́ tó ó fẹ́ fi mí ṣe tóun fi wá sí ibi báyìí pé kàn lọ prepare theatre so bí wọ́n ṣe lọ prepare theatre nìyẹn so ibi tọ́wọ́ yẹn jẹ́ dé náà àpítẹ́tẹ̀ dé. òun ni mo ṣe ní kẹ́ ẹ má bínú pé. Pe mi mọ̀ pé. ó ti yé mi sá eh. ti yé mi sá. Mm. so kò sí apá wọn wọn kò sí apá kankan bẹ́ẹ̀ báyìí. bẹ́ẹ̀ni. apá kejì yẹn ò sí bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. Mm. bí a ṣe daṣọ bo ni ò jẹ́ kẹ́ni kankan mọ́. bẹ́ẹ̀ni sá. lórí pé ẹ bá ọmọ kékeré ẹgbẹ́ yín jà. bẹ́ẹ̀ni lórí ẹ̀ ni lápá apá ní àárín ọjọ́ kan sí ọjọ́ méjì ó dúdú wá ó lérò ròrò bí egbò omi gbóná dà sí exactly ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kẹ̀ bẹ́ẹ̀ ó ń jẹrà ó ń jẹrà nínú nínú nínú ló ti ń jẹrà tó fi jẹ́ pé ó ti ya ń affect bí ọkàn wà tẹ́ ẹ̀ fi lè mímọ́ tẹ́ ẹ̀ fi wà lórí oxygen ṣùgbọ́n àtàǹgé apá yẹn tán lè lálàáfíà padà. Jesus bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nírìn ayé ẹni rọ̀ ní lọ́rùn ní edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ Ashi annex tó wà ní loarm court Ashi Bodija junction basọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ́gbà two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dogun ọ̀nà ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù cambridge igmb tàbí Jupep, tó fi mọ́ naptep and be prepared for the examinations between seven and ten months at educonsult educonsult also provides opportunity for candidates on ict program for examinations like toefl sat o-level gce utme post-utme and others àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ zero eight one three five four three zero three eight two educonsult together we soar with pride. yeah, ẹ̀mí mímọ́ ọlọ́run alàyè ló kọ sí òjíṣẹ́ rẹ̀ wòlíì àti ajínrere ezekiel akínbíyì mark christ power evangelical crusade international aka christ prophetic chapel pé kí gbogbo ènìyàn kó bá òun ọlọ́run pàdé ní orí pápá ìṣeré asadem dan, telato bus stop ọ̀fun olódó òkì ìwó road ìbàdàn nínú ìsọjí iná fire crusade tí yóò bẹ̀rẹ̀ ní ọjọ́ monday ọjọ́ kẹta oṣù kínní ọdún twenty twenty two ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run àtàwọn olórí ẹ̀mí ni ó ṣiṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ tí ìsọjí yóò sì máa bẹ̀rẹ̀ ní agogo márùn-ún ìrọ̀lẹ́ ìrọ̀lẹ́ lójoojúmọ́ di ọjọ́ kẹfà january twenty two jésù wá fi ìṣòro agbára power night kásẹ̀ rẹ̀ lẹ̀ ní ọjọ́ friday ọjọ́ keje bẹ̀rẹ̀ láago mẹ́wàá àṣálẹ́ di àfẹ̀mọ́jú bẹ̀rẹ̀ ìwọ náà máa bọ̀ wá fi àdúrà bẹ̀rẹ̀ ìrìn àjò ọdún tuntun wàá sì ní ẹ̀rí ayọ̀ gbogbo ó dórí asadem grand gelato wọ̀ fún olódó òkì ìwórodù ìbàdàn ẹ pè sórí zero eight zero three four seven zero five zero five one àwọn christ media partners adégbà ìbàdàn ló sonígbọ̀wọ́ ẹ̀ wá sì ní ẹ̀rí ayọ̀ gbà bẹ́ẹ̀. ìyẹn náà ń pè ní arúgbó boys ìyẹn gangan larúgbó boys nígbà tí ọmọ kékeré mọ́mí ẹ sọ nǹkan kan sìn ẹ ní ó ti bá. so ìgbà tí mọ́mí mi tí wọ́n dé wọ́n ta tètè owó yẹn. kí mọ́mí yín tó padà sí nàìjíríà. kí mọ́mí mi tó padà sí nàìjíríà so ọjọ́ tí mo bọ́lẹ̀ lórí bed by tí mo pé wọ́n máa ń ṣe exercise fún wa ipe àwọn tó bá jẹ́ aláàbọ̀ akọ̀ǹde physiotherapy hmm. so ọjọ́ tí mo bọ́lẹ̀ lórí bẹ́ẹ̀dì pé mo fẹ́ rìn ẹ̀mú pé tí wọ́n bá ti pẹ́ jù lórí bẹ́ẹ̀dì ẹ̀sìn máa máa tàṣí máa ṣèkì so ni mọ́mì mi ń wọ wọ́ọ̀dù máa bọ̀ ah. wọ́n kọ́ rí i pé bandage ti wà ń bẹ̀ máa ní ah, ọwọ́ ọmọ àwọn báyìí màmá kò yẹ ẹ náà kò yẹ kó rí bẹ́ẹ̀ nǹkan kan bẹ́ẹ̀ yẹn so mọ́mì mi ṣàfihàn tí wọ́n ṣàgbé wọn ipe wọ́n máa mọ́kàn ni o wọ́n máa mọ́kàn ni kankan bẹ́ẹ̀ pé tí ò tiẹ̀ bá òkú ẹ̀ kankan bẹ́ẹ̀ yẹn so wọ́n mi ṣàní pé ṣé àwọn ẹbí bàbá mi ti gbọ́ ah, wọ́n á ní pé ah, ẹ̀gbọ́n dáàdì ẹ̀ náà ló wá sign wọ́n ti di late wọ́n ti late nsìn pé àwọn náà ló wá sign àwọn ni ah, ok pé but àwọn máa àwọn máa délé kábọ̀ àwọn máa kẹsẹ̀ lébọ̀ àwọn ò lè wo báyìí pé bọ́ ṣe ṣàlàyé fún àwọn ó yà wọ́n lẹ́nu gan pé. Pe so bí mọ́mí ṣe lọ sí church ni wọ́n ṣáà sọ fún wọn pé ẹgbà tọmọ yẹn mú dání mhm. pé ó wà spiritual so mọ́mí mi ṣáà find out pé ibo lọmọ yẹn ń gbé àwọn ò ní dúró so àwọn àbúrò wọn yẹn aunt mi tí mo tẹ̀lé jáde yẹn wọ́n á pẹ̀lú ọ̀rẹ́ wọn yẹn wọ́n mú wa lọ sílé àwọn òbí ọmọ yẹn so màmá ẹ̀ ti sá kúrò nílé gbàtí incident yẹn ti ṣẹlẹ̀ so landlord ṣáà appears wá pé ah pé màmá ẹ̀ pé màmá ẹ̀ oníjà ni ipe ó ń báyàn kan jà mọ́ máa sọ pé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí kò ní ti ẹnu màmá yẹn jáde pé àwọn méṣọ̀ pé àwọn máa rí màmá ẹ̀ ṣùgbọ́n àtàwọn ṣàrí màmá ẹ̀ màmá ṣàbẹ̀rẹ̀ sí bẹ́ẹ̀ mọ́mì pé kán jọ̀ọ́ dúró náà pé inú ilé lòún fi ẹgba yẹn sí sọ ọmọ ah. yẹn lọ mú bẹ̀ màmá ẹ̀ gangan màmá gan tó fẹ́ fi bá ẹlòmíì jà tẹ́nàntì tọjọ́ ń gbélé tó fẹ́ fi bàjá ó fẹ́ nà lọ́rẹ́ lòun mú ẹgbà ń tiẹ̀ lòun mú ẹgbà jáde ọmọ wa mú ẹgbà ṣeré jáde láàfin na ẹ̀yìn ah, ọlọ́mọdé arẹ́rù ẹlẹ́rù. Ah. àwọn sọ̀kan náà fún mi bí wọ́n ní uh, tíṣà na ọmọ kan ọwọ́ tí tíṣà fi na ọmọ yẹn wọ́n ní ó dàbí ni wọ́n ní apá yẹn tóbi bí àgbá ẹgbẹ́ wọn padà ń lọ dọ̀bálẹ̀ ọmọ yẹn ẹ̀bùtà má bínú má bínú wọ́n tún sọ̀kan ní ìsìn pé ran ló ń jẹ kó lọ ra ń jẹ wá gbòòrò ń jẹ dé gbé fóun tíṣà tíṣà ń jẹ òun lọ sẹ́yìn wíńdò ase fóòmù ni bẹ́ẹ̀ bí ṣe sọ ẹran sẹ́nu fóòmù ni ń ọmọ gan tó <laughs> ọlọ́run má jẹ́ àárẹ̀ rù ẹlẹ́rù so ọmọ kan fẹ́ ó kàn mú ẹgba nù lé ni kò ń fi ẹgba ṣeré jáde ẹni bá fi nà tiẹ̀ tó kó tiẹ̀ nìyẹn ń lọ gígé torí ẹ̀ ti sìn yà sorry now ibi tí wọ́n ti rì yín mọ́lẹ̀ lóòyè yẹn ẹja wa lóbi báwo nìyẹn ṣe ṣẹlẹ̀ kí ló dé báwo lẹ ṣe rìn níbo náà rì yín mọ́lẹ̀ sí ọjọ́ mélòó lẹ lò ń bẹ̀ bó lẹ ṣe yọ kí ló dé tẹ́ ẹ̀ kú kílẹ̀ ń jẹ fọ́sẹ̀ méjì tẹ́ fi wà ń bẹ̀. ìgbà tí hmm. ọ̀rọ̀ kidnapper yẹn tó ṣẹlẹ̀ so tenant wa òun ni sísítà mi fi mí lẹ̀ fún pé àwọn fẹ́ gbọ́mọ àwọn lọ fún antinata so ìtàn fi mí lẹ̀ fún yẹn pẹ̀lú kidnapper yẹn wọ́n ní misunderstanding ìjà wà láàrin wọn wọ́n torí pé gbogbo a máa ń ba ṣeré ó máa ń ba wa ṣeré so ó wá dé lọ́jọ́ yẹn ó rí mi ó ní kí n gba sweet mo ní mo ní sweet ó ní oúnjẹ mu ní mo wà òkè wá ní àkájọ ṣeré jáde. ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook ẹ bá mi ṣe àìtórí Ọlọ́run <laughs> mo ń gbádùn yẹn. so ipe ẹ̀hún kájọ ṣeré jáde bàṣíjọ máa ń ṣeré jáde normal so mo ṣàyẹ̀ pé mo bára mi níjẹ̀bú òde. ẹ eh, láti